náà ló ń lọ èmi ń bá tèmi lọ ó níbi tí mò ń lọ ṣé bí mo ti dọ́dọ̀ ẹ rí èmi ò rántí ojú mi mo ti wá sọ́dọ̀ ẹ rí tí mi pẹ́ pẹ́ pẹ́ ó yá tẹ̀lé mi tẹ̀lé mi kájọ máa lọ. mo ti parí iṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ó níbi tí mò ń lọ. ìpínlẹ̀ ní ìwọ̀n lọ́rùn òkú ṣẹ́kẹ́ṣẹ̀kẹ́ oyè ṣẹ́ títí. sinimá ti tún ọlọ́run gbà mí o. ìyá ẹni ọlọ́run ẹni bàbá ẹni ọlọ́run ẹni ọkọ ẹni ọlọ́run ẹni àwọn ẹlẹ́yẹ ló dààmú ayé ẹni o àfi kí ọlọ́run ẹni má fi wá fàyè mu sinimá ilé lálẹ́ ògbóná ó ti jáde ẹ̀ tètè lọ́ra tì í rẹ̀ ló ń fìyà jẹ nínú. ọlọ́run ìyá bàbá àtẹ̀mí tó ń darí ẹni nínú ìgbòkègbodò ayé. ìkúnlẹ̀ abiyamọ. iná ń sojú olókoko ìkan sojú olóko wẹ̀wẹ̀ jẹ́. ọmọ ń fòsànlẹ̀ wọn kú wọn sojú omi rọrùn alákejì. àpò iyọ̀ mẹ́ta àgbò funfun mẹ́ta àwọn àwo méje méje lọ́nà mẹ́ta. kí ọlọ́run ẹni ojú rẹ̀ dàda aláṣẹ. ogun ayé gbẹtọ̀ ọ̀hún kọ sí owó yẹ gáúsù. package by ọláyẹmí jimá yẹn kẹ́. starring ọláníyẹ fẹjà sanyẹri. gbẹjú ògúnmọ́lá. ọ̀fíà fọlábí. abẹni àgbọn. kọ́lá jẹyẹmí. àjọkẹ́ yusuf. ọláyẹmí jimá yẹn kẹ́. wá sí owó yẹ gáúsù. mú ìwà adéjọkẹ́. fẹ́ràn mi ọ̀yá lọ́wọ́. ọlámídé ọdúnládé. àlíkáyọ̀dé agboola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá titun yìí ọlọ́run ẹni. kónálà la gbóná jẹjẹrẹ jẹnẹjẹnẹ bọ́lẹ̀. ó ti jáde sórí fcd nìkan tètè lọ́ra ti yàn ẹjọ náà ṣé tá a bá kọ́kọ́ deposit twenty thousand naira ṣé ìṣẹ̀lẹ̀ máa bá ṣẹ́ lọ. a lè rí twenty thousand kan náà a lè rí twenty thousand.